wọ́n tí ò sí lọ pé àbúkò ìlà àwọn kan ká sọ pé lọ́dọ̀ọ́bọ̀ àwọn kan là ń tẹ̀lé bí ti súnà àbíbí dé àpọ̀ súnà nìyẹn gbọ́dọ̀ tẹ̀lé ọ̀lá àti àkórìíra bídà àti kórìíra gbogbo ẹ̀jẹ̀ láti bídà. ṣùgbọ́n tó wá gbé ní tẹ̀lé ti béèrè nípa rẹ̀. قلنا اللي هو مذهب المالكي مذهب الشافعي مذهب الحنبلي مذهب الحنفي ليس جمسخ gbogbo wọn pátá ni ìmáàmù wa gbogbo wọn pátá láti lè rí òdodo mú lọ́rọ̀ wọn gbogbo wọn pátá kò sì ṣe ìtọ́kọjá àgbèsè nù wọn. tòótórí de eléyìí báyìí gbogbo wọn pátá náà ló ṣe pé ìwádìí lè fi hàn wá kọ́rọ̀ ẹnìkan nù wọn lọ́tẹ̀wọ̀n nínú kankan lásìkò títẹ lómi ọ̀sì tẹ̀wọ̀n ẹni títẹ ọ̀tẹ̀wọ̀n lọ́sẹ̀ yìí ó lè tẹ̀wọ̀n nínú kàmí àti ẹ̀bẹ̀ lọ. ṣùgbọ́n pẹ̀lú èèyàn bá mọ̀ téèyàn wà ń kó ẹni tó ṣe pé kò nímà tó fi lè mẹ̀wó lọ́dọ́gba jù nínú ìdí ọ̀dọ́gba tó tó sì jẹ́ kó lọ́wọ́ bá ti la kásẹ̀tì bọ́ ọlọ́run kò ti bàlágà tọ́ba ń tẹ̀lé mẹ́tàgbé ọ̀kan nítorí kó lè bá a lè ọ̀tẹ́ náà kíkọ́ máa tẹ̀lé mọ́láàbù máàlìkì àbí sáfìrì àbí hàmbẹ́lì àbí hànàbí ọ̀tẹ́ náà títí tí wọn náà fi wá náà tó fi máa pé nǹkan báyìí nínú mọ́láàbù tó ń tẹ̀lé kò sí déédéé o nǹkan báyìí ló sí déédéé tẹ̀lé mi sí déédéé. ṣùgbọ́n àmọ́ ń bọ̀ ìgbà míì àwọn tó ń pè ní àìmọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wádìí ti wáyé nípa màdáìbò wa àwọn olùmọ̀lá ńlá ti wà tí wọ́n ti fẹ́ fún àmọ́dá ìgbìyàn nípa tíra náà kọ̀. ìgbà míì ó ti fi káwọn yẹn kàn fi ojú ọ̀nà wọn sílẹ̀ tó yẹ kó ojú ọ̀nà míì tọ̀tàkù ni wọ́n máa tẹ̀lé lórúkọ fáwọn tẹ̀lé mọ́dàbù yẹn. ẹ̀rọ láti máa pé tó wà ní mọ́dàbù ọ̀sán ló tẹ̀lé ẹ̀ka tíra wọn àbí kọ́ ọgbọ́n lẹ́nu ń tọ́ka tíra wọn bí báyìí láti ẹ̀kọ́ báyìí láti ẹ̀kọ́ báyìí láti pé lọ́pọ̀lọpọ̀ gbà míì àwọn olùmọ̀tàǹjọ ń sẹ̀mí pẹ̀lú wọn àbí tí wọ́n ti sẹ̀mí tí wọ́n ti kú láyé ìtọ̀ lẹ́yìn ìpérù wọn ìlọ̀pọ̀lọpọ̀ máa ń tẹ̀ lọ́rọ̀ wọn. tó lórúkọ pé ìgbà tí lágbájá ti jẹ́ kí n tó wí nì òun náà lọ́gbọ́dọ̀ tó lòlò. rárá tí lágbájá wí ní ti dandan kó tó lòlò. ìgbà míì ọ̀tọ̀ ní tí lágbájá òwì ọ̀tọ̀ ní dẹ́yìn ọgbọ̀ yóò pa rẹ̀. ìdí ọgbọ̀ yóò pa rẹ̀ wọ́n á lè jẹ́ pé lọ fẹ́ apply lórúkọ pé náà ní lágbájá o ṣe àfihàn ìkéèkì yẹn bí àpèjúwe ní sùn ní ìlú kan nínú ilẹ̀ Yorùbá yìí àgbọ́yé tí wọ́n ọ lọ síbi wípé kọ̀tọ́ àgbọ́yé tí wọ́n nìsín ó lọ síbi wípé kò tọ́ wípé tí wọ́n ń gbélé pẹ̀lú ọkọ rẹ̀ ní ilé tó ṣe wípé bóyá ilé kọjú sí mi kọjú sí ọ ni ilé kọjú sí mi kọjú sí ọ ni wọ́n ń gbé irú àwọn ilé yẹn máa ní ilé ìwẹ̀ ilé ìwẹ̀ ilé ìgbẹ́ sọ àgọ́ tí wọ́n lọ sí ti gbé obìnrin tí bá ń wẹ̀ ní olú ilé ìwẹ̀ yìí ọ̀sẹ̀ lọ́wọ́ àti pé nǹkan bẹ láàrin ìlàtọ̀ lọ ìbàjẹ́ látàrí mímọ àwẹ̀ ní ilé ìwẹ̀ ilé tí wọ́n ń bẹ̀. tọ́ wọ́n ti ṣe béèrè nípa ọ̀rọ̀ yẹn fi pé wọ́n kàn sọ kàn sọ kíkìnì kíni ló wà nílé ìwà wà nù ẹ̀sìn Islam. sọ gàtà bí wọ́n pé wọ́n ti rì wọ́n ní àwọn rí nínú al-ikhtiyārat al-fiqhiyya. Sheikh Al-Albani síra ti ń sọ nípa àwọn nǹkan tí ìmáàmù Al-Albani select nínú ọ̀rọ̀ kankan. nígbà láti síra yòó arúgbó gbogbo àwọn adékù tó wà ń bẹ̀ tí Sheikh Al-Albani tó fi select tó ń select àwọn adékù yẹn tẹ̀sẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n á fẹ́ mi sí ìrìnnà máa yá àbí Abu Dawud nǹkan kan. èyí ti sèǹkà sọ́rọ̀ ìsìlámù ṣùgbọ́n àgbáyé ọ̀sán bẹ́yìn gbọ́ yìí abẹ́rẹ́ nǹkan mẹ́rin tó káwọn máa lọ ọ̀rọ̀ tí èsì olùmọ̀lọ́sọ á máa lọ mọ́lùmọ̀lẹ́sẹ̀ sẹ́ ó léwu púpọ̀ ó léwu púpọ̀ àbọ̀ ọmọ ní ti máa bírú ẹ̀ kí n sọ pé ìwé kan mo kà ìwé tí mo kà yẹn mi ò ní límìtì ara mi nígbà tí mò ń rìpọ́t sórí ọwọ́ nǹkan tí mo kà nù tíra màá tún wá kọjá rẹ̀ lọ síbi ìtọ́jú àgbọ́yé tèmi pásánálì ìwọ̀n a máa rèfé àgbọ́yé tèmi pásánálì yẹn màá máa rèfé àrẹ̀ sí pàápàá náà lọ sọ so that màá fi wágbára fún lójú ẹni tí máa ń gbọ́ sọ́dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ àbòsí nù. nàìjíríà Albani sọ ń bẹ̀ yẹn náà ní gbogbo àwọn olùmọ̀ Islam ti sọ tí ó sì tuntun. ipe kò tọ́ obìnrin kan kọ́ lọ wẹ̀ nílé ìwẹ̀ gbogbogbò gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam nínú súnà yìí kan náà àdéhùn mi tún wá nínú súnà Tirmidhi yìí àti Abu Dawud wípé níbẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ ọkùnrin àtòbìnrin láti máa lọ sílé ìwẹ̀ gbogbogbò ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yín ànábì sallallahu alaihi wasallam wọ́n yọ̀ǹda fọkùnrin láti máa lọ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá lo ìlọ́dì ṣùgbọ́n fi ni wọ́n ti lé wọ̀ fún wa. tọ́ ẹ̀rí pé iná máa ń béèrè àwọn béèrè kan o wípé sọ́tún kéèyàn ń pè láì kan bá tẹ̀ bá wà lọ́la. tó ìbéèrè yín nítorí ẹ̀rí bá wọn sọ pé àmọ̀fin tó sọ bẹ́ẹ̀. àdéhùn ti wà tó ní ọ̀gbọ́dọ̀ lọ sílé ìwé láì kan tẹ̀ àmọ́ ṣùgbọ́n kí wọ́n lè túmọ̀ yí pé àmòfin tó sọ pé tó wọn bá fẹ́ wẹ̀ kọ́ sán bàjẹ́. torí pé ìgbà tí wọ́n fẹ́ wẹ̀ yìí náà láti fi mú aláìpẹ́ yìí ìgbà sẹ́nìkan tó béèrè jọjọ bẹ́ẹ̀ bíkọ́ ànábì Musa alayhi salam láyé ìgbà tí àwọn èèyàn wọn máa jọ wẹ̀ wọn máa wò di ara wọn ànábì Musa ni máa wẹ̀ lọ́tọ̀ tó débi pé wọ́n fi parọ́ pé asòpá ni sọ pé Imam Nawawi bẹ̀ yẹn ọ sọ yìí pé eléyìí fi hàn pé al tí òfin ṣẹ̀rí àtiwá náà fi takò òníkí téèyàn bá wẹ̀ kọ́wọ́ ẹ̀ lónìí kan ó sì máa wẹ̀ ní tí wọ́n ti rí i tó ká àti máa ń tọ́sọ yí wọ́n sábà tẹ̀ lópin ìgbà tó ti débi tó ti wẹ̀ ní kò rí yìí. àmẹ́ni tó bá sábà tẹ́ tó wù ú lọ́mà. sọ ṣùgbọ́n fúlàní ti mọ pé àwọn ọkùnrin àti obìnrin wọ́n kọ̀ fún wọn láti máa lọ ilé ìwẹ̀ gbogbogbò wọ́n sì kọ̀ fún wọn àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní kó bí kọ́ káwọn ọkùnrin wọ́n lè máa lọ àmọ́ lókun ìgbà tó bá ń tàn ká péjì yẹn ní kí láàárín ìdodo tó ń kún méjèèjì wọ́n fi ìgbà kó wọ́n gbà káwọn káwọn lọ. tẹ́lẹ̀ ó dáa kí èèyàn máa ka àwọn aṣọ́ra àwọn olùmọ̀ ṣùgbọ́n dáa jùlọ pé kéèyàn gbọ́ gbogbo tí máa ń ká yìí. tó ó sì dáa jùlọ kéèyàn sojú kòkòrò láti pé tó ń bá ti ń gbọ́ yé ara kótó di pé ó ń tẹ́ lómi ṣe torí kété ọba ń dàgbọ́ yín tó pé e, gbogbo tó bá ti sọ́tọ̀ sọ́kúsọ àwọn kan ògbé e lọ yóò dá wàhálà rẹ̀. ní ìsìn nínú ṣẹ̀ríà wọ́n ní tí wọ́n sọ pé alhamam hamam wọ́n ló ní ti pẹ̀lú alhamim walhamim omi gbóná. wọ́n ní wọn kì í pe léèwẹ̀ ní léèwẹ̀ àti kọ́tẹ́bí tó ń ti ń fomi gbóná wẹ̀ nínú sẹ̀ríà sẹ́mẹ́ntì dákọ̀ níwẹ̀ òṣèǹgbà lérò pẹ̀lú rẹ̀ ní pọ́blíkì léwẹ̀. pọ́blíkì léwẹ̀ oníbi tó jẹ́ pé àwọn ẹni tó dálẹ̀ àwọn náà gbómi kaná. débi tí gbàgbọ́ àwọn èèyàn ní pé irú omi tẹ́ ń gbé kaná téèyàn bá fi wẹ̀ báyìí máa ń téèyàn yọ gbọ́n. ní nǹkan tó máa ń téèyàn yọ kó mẹ́ẹ̀ débi kó máa dárú rẹ̀ kóbìnrin tí máa tó bá bí ma tó ṣe wípé ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ kọ̀ lágbára máa wọ́n nìkan lọ wẹ̀ ní public ilé wẹ̀ torí pé omi tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ omi àti máa ń ṣe yóò jọ gbádùn. ilé ìwẹ̀ gbogbogbò tí wọ́n wí yẹn ilé ìwẹ̀ tí wọ́n kọ́ ni lórí gomẹ́rin wọ́n dàbí public toilet tó wà lóde tó san owó tó wúkọ tó yàgbẹ́ mbẹ́ bẹ́ẹ̀ ni ilé ìwẹ̀ tíṣẹ̀rí à ń sọ parẹ́ ilé ìwé tó jẹ́ gbogbogbò tó yá jẹ́ pé omi gbóná wà ń bẹ̀. gbogbo ẹni tó bá wá wà tó bá ibi tó mi wà ẹ máa bomi ẹ máa dà sára àmọ́ bá ti lò ó níbi tí ó gbà jáde wò di eléyìí olóòna wò di yẹn ni ibi tó wà tó fáwọn láti máa lọ wẹ̀ á dá ká máa wò di ara wọn tọkùnrin bá sàn gbàǹjẹ́ àbó fi tó wẹ̀l oru mọ́ra wẹ̀. ètò gẹ́gẹ́ tìmẹ́tìmẹ́ láàrin ìdodo tó rúkú òdìbò fa lọkùnrin ọjọ́ máa kí àgbọ̀ máa wẹ̀ bẹ́ẹ̀ owó tó wẹ̀lì tó sọ́mọ́ sí oníwó kílọ́wà mẹ́ kò sí kankan kò rí kankan ọ̀nà òṣèké ni kò rí kankan. amóbìnrin títóbìnrin bá sàn àárín ìdodo tó rúkú ìwòwò rẹ̀ òdìbò sẹ́wọ̀n kí àlùmọ́rọ̀ àtúwò àwòrán obìnrin gbogbo jẹ́ ìhòòhò ni ìtumọ̀ dáná ìṣòwò àti láti tẹ́lẹ̀ wọ̀ báwọn obìnrin náà ti jọ́ pẹ̀lú àpè á. ẹ̀dọ́bìn náà bá lọ sí ti kófì àtọ́fin o ilé ìwé obìnrin lásán ni o ọ̀rọ̀ gbogbo wọn náà mọ̀ òwòdì ara wọn sọ́dà ẹ̀hán làánà bìbí ṣẹlẹ̀ wọ̀ obìnrin tó bá lọ wẹ̀ ń bẹ̀ ó ti pàǹtí ń bẹ láàrin àtọ́lọ́yà wọn wá gbọ́ ilé yìí wọn wá nílé ilé ìkọjú sínú ìkọjú ẹ dákun tòlítọ́lọ́ ìwọ lọ́jọ́ra wọn. ṣé njó dí ìwọ̀ ní pé obìnrin ọ̀gbọ́dọ̀ wẹ̀ ń bi tẹ́lómi ìtọ́yàtọ̀ sọ́kọ rẹ̀ kí máa wẹ̀? ẹ̀ òbí táwọn ọmọ gbọ́ yé tó bá yẹ kí lè ni ẹ jẹ́ pé òtù gbọ́dọ̀ yàgbẹ́ ń bi náà ti ń yàgbẹ́ rẹ̀. yàtọ̀ sílẹ̀ yẹn nígbà tí obìnrin eléyìí tó bá tẹlẹ gbódú mi kọ́ kò gbọ́dọ̀ wẹ̀ torí pé ilé ìwẹ̀ náà gbogbogbò náà ni abẹ́rẹ́ níbẹ̀ tó ṣùgbọ́n kò lè tètè ẹ máa dì mú tẹ́tí ẹ̀ nìkan bá ti lè má gbọ́ yìí kan wá sọ kọ́kọ́ dorí kodò kò lè tètè kọjá Islam bí wọ́n Islam yìí bẹ̀rẹ̀ sí pé Islam ẹ̀ tó sì lófin o tẹ́tí kan ti mú kankan tó sílẹ̀ yìí àmì pé ọ̀gbà gbọ́ yìí ni wọ́n kẹ́ mi ní àìbín qawlan sahiha wà من fẹ́tòhó السقيم. so lùbá mi sàkéyè. tó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yẹn ni wọ́n máa ba ọ̀rọ̀ tó dáa jẹ́ pé kò wúlò kò wúlò tí gbogbo èèyàn gbọ́yọ̀ yóò ní kò wúlò díẹ̀ nítorí pé tí ń dá láàmú ni pé àgbọ́yé rẹ̀ lọ́dọ̀ọ̀tù ọ̀làgbọ̀ yìí tó péye. anything ilé ìwẹ̀ ti lè ń ṣe public public ilé ìwẹ̀ wọn gbé yàn tí máa ń wẹ̀ dání wò di rẹ̀ ẹ̀rọ kẹ́tẹ́ bá yọjú wò tó bá ti nǹkan bọ̀ lójú sọ́tẹ̀ àbí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ torókè ńgbà tí wọ́n ń bẹ̀ ọ́ nobody will come together with her onìkan ni wọ́n wà ń bẹ̀ ọ́ tó bá ti tilẹ̀kùn ti tilẹ̀kùn nù so eléyìí yàtọ̀ sí ilé ìwé ìwọ wá òun wá kálukú ọkàn fi tó wẹ́ẹ̀dì rẹ̀ kọ́rùn ni ìwọ wá wá kálukú wà á tó ìyálagbádá náà tiẹ̀ wá ń gbà ọ̀gá náà olùmọ̀ ń sàlàyé ó ní nínú sábàbí tó yà níbi tó máa ń sẹ́nà fi àwọn obìnrin yàtọ̀ sí pé ìwọ̀ ní ká wò wọ ara wa ó ń dẹnu àwọn obìnrin àwọn tó ti pé ní táwọn máa fẹ́ fi sọ̀rọ̀ ní pé bò ní owó lágbájá rí bò ní kíríkà lágbájá rí ìsìláàmù ti kó ìlà gbogbo ọ̀rọ̀ náà. tó sábà bí nu èyí àwọn tí wọn wà tí ọba lọ sí nìkọ́ obìnrin wọn gbọdọ̀ wẹ̀ bá nítorí ìtẹ̀síwọ̀ ń bẹ̀ ètò sọkọ rẹ̀ àyà àwọn obìnrin ọ̀tọ̀ ní mímì kóòtù náà ò tí wọ́n ti wẹ̀wẹ̀ tí wọ́n o ẹ dákun sí gbogbo àwọn èèyàn ń bẹ̀ wọ́n afẹ́sìn yìí nígbà bá tún lọ ájì tí wọ́n sọ gbogbo wọn kalẹ̀ sínú fúláàtì kan obì mẹ́ẹ̀ẹ́dógún fúláàtì kan ilé ìwẹ̀ kan náà sì ní sẹ́wọ̀n kó wọn kọ́ lọ wẹ́ torí kí n ti mẹ́lá àríwá tó lọ́ọ́ náà bá fà ya sẹ́wọ̀n <laughs> ọrùn nù àyẹ̀kọ́ yẹ ti wàhálà tó tu ọ̀fẹ́ sí o ọ̀fẹ́ sí mímì ibi tó tún kọ́ àwọn alálàájì sí náà ó torí ilé ìgbẹ́ táwọn bí ilé ìwẹ̀ wọn àwọn náà wẹ̀ ń bẹ̀ wọ́n yà gbẹ́ ń bẹ̀ wọ́n ti wọn àwọn tí wọn báwọn ilé látàrí àgbọ̀ yóò fò dáwọn ilé yẹn ń gbé ká wàhálà tó dé àbí òde ó túmọ̀ sí pé kéèyàn wá náà ó pé bí kéèyàn fẹ́ dá àpá lójijì lọ tó yé wa tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. tó ń múra dáadáa alhamdulilayi tí òbí yẹn bá ní kí èèyàn ṣe ń tẹ́ta kú sọ́nà ṣùgbọ́n tí òbí wọn ní kí èèyàn ṣe tí òtún ṣẹ̀kọ́ sọ́nà tí òtún ìgbẹ́kẹ̀sẹ̀ rí sọ́nà ta lè gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu nígbà tó ti kọ́ gbọ́ nígbà tí òkú ti kékeré sọ̀rọ̀ rárá a lè gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run pé tó tóbi jù tóbi ṣàpèjúwe fún wa ní sálẹ̀ mọ̀ pé tó tún kéré sí náà àgbọ̀dọ̀ ṣe ilé ìran pè ní tẹ̀m̀bí hàn bẹ̀yì àlẹ́ àlẹ́ ní ẹ̀dẹ̀là tó ń pè tó tóbi jù àwa lè fi káwọn bàtẹ́ tó kéré torí pé ànábì wà láàbọ̀ àjà ní màlúùkín àgbọ̀dọ̀ gbọ́dọ̀ sẹ́ni bọ̀dì lẹ́nu ní màlúùkín sẹ́ni bọ̀dì lẹ́nu bí màá fi ètò xaalí ní ìgbọ́rọ̀ sinmi lẹ́nu tí òun ò lè tẹ́ lọ. torí délé tọ́lọ́ ní kò gbọ́ lọ́tẹ̀lé táwọn òbí rẹ̀ nígbà tó bá ní kò tako tọ́lọ́. eléyìí ò sì túmọ̀ sí kíkọ́ náà ti dáadáa sùn wọ́n ti dáadáa sùn ṣùgbọ́n ìjẹ́ òfin ọlọ́run ọba tí ó sì máa tẹ̀lé torí ìdí eléyìí báyìí ẹ ṣe gan-an ní kẹ́ bí mi ṣùgbọ́n màá máa tẹ̀lé òfin ọlọ́run níwájú àti lẹ́yìn ní kọ̀kọ̀ àti ní gbangba. wọ́n ní àwọn kẹ́kẹ́ ìṣọ̀kẹ́ káwọn ṣe àlàyé sí islam tó nípa pé kí òjò bá kọ̀ ra àrùn díẹ̀ káwá pa ìlú. alhamdulilayi tójú bá rọ díẹ̀ ká pa àrùn pọ̀ tó bá jẹ́ pé rírọ̀ díẹ̀ láàárín àmọ́ àwọn awogbó tó ṣe sú ìjọba jábọ́ à ṣe sọ̀rọ̀ káwọn èèyàn tó tún padà wá lásìkò ìṣá ìṣá ọba àtẹlọ. gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí ọba jẹ̀ sí rọ̀ rárá àmọ́ bá ti rí tó sú yìí tí gbogbo òkun tó ti kùn bàjẹ́ bí òjò ìgbà jábọ́ tó tábà ti sọ̀rọ̀ rẹ̀ pàrọ̀ bọ̀ àtẹlọ. kẹ́rù ti wá láti ẹ̀rọ ọmọ àrùn Khattab radiyallahu anhu wípé al-jam'u bayna salatayn min ghayri 'udrin kabiratun min al-kaba'ir. sábà bínú táwọn alùsùn náà fi fi àdéhùn ìgbà àgbà ìfẹ́ níbi tó sọ pé àwọn alùsùn wà lórí ọkọ̀ lóhùn àti áfíríkọ̀ ní Mẹ́dínà Maghrib àti ìṣáìkọ̀ ní Mẹ́dínà láì jẹ́ kó dúró láì sábà rí kàkà. èmi ọmọ ọdún lọ àná wọn sọ pé kápá ìrún méjì pọ mẹńgẹ ìrì ọgọrin láì sí ìdíwọ́ kan kẹbí ìrọsùn mi lọsọrọ ẹsẹ̀ ńlá nínú àwọn ẹsẹ̀ ńlá kọjá ìrìn òsè mi ọ̀rọ̀ ọmọ ọwọ́ ọsọ pé gbà wọrọ tún wá nínú súnà tẹlifí ìkà náà lórí bá nàbí náà sọ bẹ́ẹ̀ òṣùgbọ́n èèyàn ليس نفيا للعلم أي موزمة بقسمة عدم معرفته بالسبب ليس نفيا للسبب أي ما سبب يوزمة بقسمة السبب تريد lóṣù jẹ́ pé tí o bá ti sábà bí àbọ̀dọ̀ parọ́ sọ. àmọ́ wọn kò tó su ó su gidigidi débi gbẹ́rù bá a pé àmì ti dín àkókò lè bá su báyìí tó bá fẹ́ lẹ̀ tó láti parọ́ pọ̀. àbójú bẹ̀rẹ̀ sí ní ràn láti parọ́ pọ̀ ọ̀ àrọ̀ mọ́lẹ́yìn àtẹ̀lọ́ nítorí pé a ní Olùs náà. Pọ̀tọ́. Ike ń gbà tí à ń kírun lẹ́yìn ìmáàmù táwọn ọjọ́ ọkùnrin nìkan túmọ̀ séde dàgbọ́ ká máa wo ìtumọ̀ ní ká pọ̀tọ́. Ayé pé ìwò ká tó wọlé o. nígbà tá à ń kírun sókù la nígbà tá à ń kírun sókù la àdúrà lámàtì tọ́ba kékeré bá ti hàn lẹ́yìn aláwọ̀ agbára alákọ̀ọ́kọ́ àti ọ̀sọ̀lá tó lè ràn ìníyà lẹ́yìn aláwọ̀ agbára ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ tá a sàdúrà fòkù tá a bá mọ ẹ̀rọ àdúrà tó wà lábẹ́dọ̀ ànágbà Muhammad sallallahu alaihi wa sallam lọ́tọ́ka sí i. wọ́n ní pé àròṣì lórúkọ náà bẹ̀rẹ̀ ó ṣe àwọn jáde rẹ̀. àròṣì àmọ́ lórúkọ náà torúkọ èyí tó mú akórúkọ náà ní kòkè tẹ̀rín lẹ̀ látọ̀dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wa sallam àròṣì orúkọ lásán ó sì ń bẹ́ẹ̀ náà orúkọ tó di mọ̀kúrò tó ń torí pé àfọ̀mọ́ ti wà ń àròṣì ẹni tó mọ̀nà ẹni tó mọ̀nà báwò àbí ẹ̀yìn wa lórí Abdulrasheed lè sorúkọ Rasheedun láìpẹ́ alikọ̀lám lórí gbé Rasheedun Rasheed torí tó ti ké gbogbo ẹ̀rọ kúrò amẹ́ni fi alikọ̀lám. àwọn oníṣẹ́ ṣé ìgbàdá yẹn wà pẹ̀lú fẹ́ẹ́ tó wá ń báyà pé tó bá rìn àjò bóyá ìwọ̀n láti máa sùn yóò ti jọ fóònù tó dé fóònù nígbà tó ti ṣe káàdì bá áfírí òbí tó gbọgbọdọ pa ìrún bọ́ọ̀lù àti áfírí pọ̀ lókun ìgbà tí ó ti gbéra kú níbi tó ti fẹ́ kú o sòrò yóò kírun bọ́ọ̀lù nìkan ṣùgbọ́n àwọn àgbọ̀gbọ̀dọ̀ kí olùgbà tá àkókò rẹ̀ bá tó ìgbà tó ṣe pé zóòlù ló ti kí ìgbà tó ti bá áfírí bá tó lè tó lè kí áfírí nìkan ìgbà tó bá fẹ́ o lè lọ́ bọ́ọ̀lù lára tẹ́ẹ̀kì àti bá ti gbéra àti bá ti gbọ́ sẹ́yìn odi ìlú tó ti gbéra ẹ̀ dúró ó fi zoro àti áfírin rẹ̀ kò sí wàhálà àmọ́ tó bá fi lè kí zoro nìkan nígbà tó ti bá ti bá ti yọ̀ sí tó tẹ̀ ti gbéra ìgbà tẹ́ ẹ bá tó débi tẹ̀ lọ tẹ́ ẹ bá tó lọ́nà ìgbà tẹ́ ẹ bá tó débi tẹ̀ lọ ló tó fi àbẹ̀ náà kọ́ náà bó fi orí jẹun nítorí pé bóyá kò sí lọ́wọ́ rẹ̀ ìnìyànjẹ́ mọ́tò dúró bóyá tọrọ fún dúró náà ààyè sọ. bẹ́ẹ̀ ni akọ́kọ́ nínú àwọn olùmọ̀sọ́kọ́ àti ti bẹ́ẹ̀ nínú wọn nínú tẹ̀lé ìyá rahimahullah iṣẹ́ kan ní báyìí rahimahullah ṣùgbọ́n ní ọ̀rọ̀ tí ó sako ilé yẹn làwọn àtàlẹ́ ta. kíkẹ́ ẹni tó bá jẹ́ pé kìí sùn lọ́dá bẹ̀rẹ̀ rẹ̀. ó jẹ́ ìlú máàmù fi ràn ṣùgbọ́n ìbárùn láti bẹ̀rẹ̀ ó mú máa san àbó mú máa pín ìrun rẹ̀ ìgbàdẹ́ lómi ìbá ti kọ́mọ̀tì rẹ̀ àwọn tó bá kùn lọ dá bẹ̀rẹ̀ rẹ̀ kò burú kéèyàn rẹ̀ ẹni ni mọ̀fẹ́rì tó tún àwọn àwọn òfin pọ̀ tẹ̀sí ó dé nígbà tí lè ṣe ní ọ̀rọ̀ fún ọ̀wọ́ àdáńtẹ̀lá ìgbé ní ọ̀nà ìfẹ́ kí á ìjọba níbi sọ̀rọ̀ wá ìṣẹ̀lẹ̀ wọn ti bẹ́ẹ̀ nù ọ̀hún náfìlà tó ti mú wọn ti bẹ́ẹ̀ nínú ọ̀hún náfìlà tẹ́lẹ̀ kí wọ́n jẹ́ wọn tó ti fi pẹ̀lú wọn tẹ́lẹ̀ àlè àpláì rẹ̀ náà lórí wọn ọ̀ràn yẹn àlọ́kùnlá ha àwọn ní kó tètè dà ní ẹ̀kọ́ di ìmáàmù àwọn sì ọtọ́ka sí inú náà ti wà ní ọtọ́ka sí inú ọ̀la yìí. wọ́n ní pé ẹ̀jọ̀ pé ṣé ìgbàgbá ìwádìí bóyá ẹ̀kọ́ bí ìgbàgbá ìgbàwò náà pé kí wọ́n máa fún ọdún special kọ̀tọ̀ olùkọ́ nìkan senior nìkan junior so bákan náà lẹ́nu àtúntò wọn ṣùgbọ́n based on nídìí kálukú nítorí eléyìí ọlọ́mọ eléyìí lọ́mọ níbi gbogbo àti bá ra múdù ráìtì wálé náà lè gbọ́dọ̀ ra múdù ráìtì wálé tẹ́lẹ̀ yìí jẹ́ tiẹ̀ dá eléyìí bí ìgbà tí wọ́n sì jẹ́ tiẹ̀ ẹ̀rọ pọ̀ nìkan ní jẹ́ eléyìí fún àwọn tó márùn tó àwọn eléyìí tí wọ́n yanjú láàrin ọ̀sẹ̀ kan eléyìí ò ní parí ẹ̀ láàrin oṣù méjì sọ ẹni tí tẹ bá tán ńlẹ́ ra wa ẹni tí tẹ bí ìta ẹ̀ ní ra wa fún torí náà wọ́n bàjẹ́ kan tó sanwó náà bákan náà tí ọba kan pé bóyá ẹgbẹ́ fún wọn lówó ọbẹ̀ ẹnìkan nísìnyí ìgbà tó dé pàrọ̀ márùn-ún àwọn ní ìdí láti ra nǹkan èlò tó pọ̀ sí tẹnudóńdó nìkan tẹ̀lé ìgbà one fifty ní ìgbà three fifty tòkòtàbò sí mẹ́ nítorí pé bùkátà kálukú kò sì ṣe máa bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ ra sọ fún wa ẹnìkan wà fẹ́ gbàǹkárá lówù ẹnìkan sì wà léèdì lówù ẹni tí àǹkárá wù ètò ọ̀nàwọ́ sí ọjọ́ two thousand ẹni tí léèdì wù ètò ọ̀nàwọ́ sí ọjọ́ seven thousand kò sábò sílẹ̀ eréṣẹ́ tó wù kálukú iná lọ́ra tó lẹ́nu sí jẹ́mẹ̀ ọ́. bí kẹ́nìkan jẹ́ pé oúnjẹ tó mọ la ọmọ ẹ̀mí láti àtẹ̀wà ẹnìkan sì jẹ́ pé oúnjẹ tó mọ la ọmọ ẹ̀mí láǹfọ̀n ẹ mọ̀ pé owó dábìrà láti àtẹ̀wà ọ̀pọ̀ ju owó dábìrà èlùbọ́ láǹfọ̀n lọ. tó torí délé wọn ṣàbòsí ìjọkẹ̀lẹ̀ já ṣàbòsí ni pé ọ̀rá ń jẹ fẹ́ẹ̀ kọ̀ọ̀rá ń jẹ fẹ́ẹ̀. ẹnìkan ìjọmọlá láti lé wọn ní ẹnìkan máa sọ orí ẹnu. ẹnìkan ló sì mú ńlá omi pé vital form ṣe ìbá ti rí fún gbogbo bọ́ọ̀lù mi tẹ̀ bá rí kò ní sàn. tòṣẹ́ mọ̀ pé ìjọba kálukú la lọ́ra ìjọba ti ṣe bẹ́ẹ̀ ọ̀tà. Nígbà dáa, kí ẹ máa ti rí màmí yẹn ti gbẹ́, kí màmí yẹn wá ti máa yàn. Ògbóró, tọ́lá fún ọkùnrin kí yẹn, ògbóró, kí ẹ̀yàn náà kún kí ògbóró. Ṣùgbọ́n rántí o gbígbé kíkí ti tó fi tìyà rẹ̀ kíkí ti sànú kíkí ti ti kẹ́nu èdè kó wá ti àwọn ẹ̀yà rẹ̀ mú. eléyẹn ọwọ́ pé ọkàn fẹ́nu kan màmá rẹ̀ lẹ́kẹ̀ẹ́ níta nu eléyẹn dá. tí màmá rẹ̀ ti di ọmọ tí wọn náà di màmá rẹ̀ ẹni tí ara rẹ̀ bá fi lè ṣe ìyàwó mú nítorí ẹ̀ ọjà tó pọ̀ pa. Bẹ́ẹ̀ màmá rẹ̀ lọ lẹ́yìn ìjàgbọ́. Àwọn agbègbè ọ̀nà tó yẹ kí wọ́n máa ń fi ilé ìta ìbò sẹ́lẹ̀ tó pé kí fi ìta lẹ́yìn ìgbà tó ń fi wọ́n á fi lẹ́yìn ìbò ìlú sẹ́lẹ̀ tó fi ìpèsè ní ẹ̀lẹ́gbẹ̀rún àwọn àgbègbè àgbà nínú òfin ṣẹ̀ríà tó bá jẹ́ kí gold gàgà ni wọ́n bẹ̀rẹ̀ gbé tá a lè lóru abo yẹn nǹkan tí ò bá ti jẹ́ pé wọ́n dá ń jẹ sínú ẹ̀ kò jẹ́ pé dá ní sínú àfẹ́ mu kò sí tó burú ká ní ní dúkìá nítorí pé ànáhìó ànìlì ìtẹ̀mẹ́lì lẹ́yìn tẹ̀náhìá ànìlì tọ́kọ̀tìnà ọ̀ gbọ́dọ̀ ló kò túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ní bí ìtẹ́lẹ́dẹ̀ kọ ìrẹ́nu mi lè pèsè ẹlẹ́dẹ̀ kọ pé ọ̀ gbọ́dọ̀ jẹ́ ó túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ ní ìtẹ́lẹ́dẹ̀ àmọ́ nípa gold and silver ọ̀ gbọ́dọ̀ ló àwọn olùmọ̀wá gbé tó túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ní ni àfààní ni pé ọ̀ gbọ́dọ̀ ló kò túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ ní bí kọ́jẹ́ kí wọ́n ti kẹ́tò tẹ́gbẹ́ góòlù ni wọ́n fi gbé ọ̀gbọ́dọ̀ fi gbé síta ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ fi pọ̀ sí i. kọ́ títí fi góòlù àbí sílẹ̀ àwọn fi ṣe ànábì sọ̀rọ̀ wá àyè sílẹ̀ wọ́n lẹ́nu tí máa mú mi nínú ẹ̀ fẹ̀ ìnàmọ́ yóò jẹ́ ìjírò bí ìbọ̀kù ní ìhìnà ara iná ní mú sínú rẹ̀. tó ọ̀gbọ́dọ̀ lo tó túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́dọ̀ ni kò túmọ̀ sí pọ̀ ọ̀gbọ́dọ̀ ni ó lè ní torí pé dúkìá ni owó ni. nítorí ẹ̀kọ́ láàbò olú rẹ̀ náà kò burú. subhanahu wa ta'ala alhamdulilayi. أشهد أن لا إله إلا أنت